mo kí yín káàbọ̀ sí tutorial mi ní èdè yorùbá lónìí mo máa fẹ́ ká sáré tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ tá à ń ṣe lórí css àkọlé ohun tá a máa gbé yẹ̀wò láàárọ̀ yìí ni èyí táwọn eléyìnbó ń pè ní flexbox kí ni flexbox ẹ jẹ́ n ṣàlàyé ẹ̀ báyìí Flexbox jẹ́ ohun tí a máa lò láti fi to àwọn nǹkan bí àwòrán sórí website wa. um Nígbà kan tẹ́lẹ̀ rí àti to àwòrán sí orí website àbí àti mọ bí a ṣe lè to àwòrán sórí website tó máa fi bójúmu nígbà tá a bá ń kọ́ website, ó jẹ́ nǹkan tí ó nira láti ṣe. um Àmọ́ ní òde-òní lára àwọn nǹkan tí a lè lò um láti fi ri wí pé eléyìí rọrùn fún wa láti ṣe ni um èyí tá à ń pè ní flexbox. Òhun la máa lò nínú ẹ̀kọ́ tèní láti fi to àwọn àwòrán kọ̀ọ̀kan sí inú website tá a máa kọ́ nínú ẹ̀kọ́ CSS tàárọ̀ yìí. um Ẹ jẹ́ á tẹ̀síwájú. Mo mọ̀ pé ohun tí mò ń kọ tí mo fẹ́ kọ báyìí ńsìnyí kò ṣe nǹkan tó jẹ́ tuntun kò ń ṣe nǹkan tuntun mọ́ gbogbo eléyìí náà ni ẹ ti láti mọ̀ bí ká fún ní àkọlé wo ni ká fún nísìn bóyá kó jẹ́ header ká wá kọ àwọn ẹranko ẹ dẹ̀ mọ̀ pé èyí tó jẹ́ àwòrán ni mo pè ní image bá ti fẹ́ fi sórí website bá ṣe ń fi sílẹ̀ mo ti fi àwọn àwòrán yẹn sí uh, orí kọ̀ǹpútà mi àyè má dẹ̀ gbàgbé wípé ibì kan náà ni mo tọ́jú èyí tó jẹ́ index.html mi àti style.css mi àti àwọn àwòrán tí mo fẹ́ lò orí fóldà kan náà la tọ́jú ẹ̀ la fi pamọ́ sí lórí website wa. ẹ jẹ́ wá fi um àwọn àwòrán yìí sí. Ibi tá ma fi àwọn àwòrán wa sí leléyìí. Bí a ti wá fi eléyìí sí àárín èyí tí a pè ní div. Mo mọ̀ pé ẹ ṣì rántí gbogbo àwọn ohun tá a ti ṣe a class ká fún ní àwòrán lẹ́yìn tá a bá ti ṣe léyìí a wá lọ gbé èyí tó jẹ́ ẹranko a lè wá fi wọ́n sí inú àwọn èyí tá a máa image source ká fi àwọn ẹranko yẹn síbẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan mo ti kó àwọn ẹranko yẹn síbí ẹ jẹ́ nǹkan sáré fẹ́ pọ̀ díẹ̀ ẹ jẹ́ nǹkan sáré gbé wọn wá sí àárín bíi. ẹ rí wípé mo ti tò gbogbo àwọn àwòrán tá a fẹ́ lò sí inú ẹ̀ bẹ́ẹ̀ ìdí tí mo ṣe kú síbẹ̀ báyẹn ni kó ba lè yá wa mo dẹ̀ mọ̀ pé gbogbo wa la ti mọ bá a ṣe lè dé gbogbo irú ibi tá a wà ẹja wa fi pamọ́ ká wá wo bó ṣe máa rí lórí website wa ẹ rí bí ẹ ti kó àwọn ẹranko yẹn sí orí website wa àmọ́ ó ti tóbi jù ẹ rí i pé ó ti tóbi jù a máa ní láti um gbé e wálẹ̀ díẹ̀ kó lè ba hàn dáadáa lórí website wa. Um pẹ̀lú eléyìí a lè lọ sórí CSS, à wá lọ kọ èdè lórí CSS láti jẹ́ kíyẹn ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé a lè ṣe é látorí ibí bàyìí náà àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ nǹkan ohun tí mo ṣàlàyé nígbà tá a ṣe ẹ̀kọ́ nípa bá a ṣe lè kó àwòrán sórí website. Ẹ rí irú eléyìí nísìnyí àwòrán bíi mẹ́jọ Tí n bá ní kí n máa ṣe é lẹ́yọkọ̀ọ̀kan, ẹ rí irú àkókò tó gbà láti kó síbẹ̀, a tún bẹ̀rẹ̀ sí ní kọ́ ọ lẹ́yọkọ̀ọ̀kan. Ìdí èyí ni ó fi jẹ́ pé orí CSS ni ó da ká ti kọ irú nǹkan bá dẹ̀ rántí bá ṣe ń kọ CSS náà, ohun ta fẹ́ tò ni ohun ta fẹ́ ṣiṣẹ́ lórí ni èyí ní image source, img mo mọ̀ pé gbogbo eléyìí ẹ ṣì máa rántí ah, it makes sense ohun tá a dẹ̀ fẹ́ ṣe a lè ní bó ṣe máa fẹ̀ sí tó jẹ́ width n pè yẹn ní four fifty pixel tó wá jẹ́ bó ṣe máa ga sí n yẹn ní height n pè yẹn ní three hundred pixel tí n bá fi pamọ́ ká wo ìyàtọ̀ tó máa dé bá a níbí um ẹ rí pé kò sí nǹkankan tó ṣẹlẹ̀ níbí ìdí ni wí pé a à tíì lo táàgì alásopọ̀ níbí ó jẹ́ táàgì alásopọ̀ tẹ́ ẹ bá rántí táàgì alásopọ̀ tẹ́ bá gbàgbé padà lọ sẹ́kọ̀ọ́ ṣe nípa táàgì alásopọ̀ ibí yìí máa jẹ́ style.css torí ibi tá a fẹ́ so pọ̀ mọ́ ni style.css eléyìí la fẹ́ so pọ̀ mọ́ ẹja fi pamọ́ káwa wo àyípadà tó máa dé bá ẹ ti rí àyípadà tó dé bá bẹ́yẹn. ẹ rí wípé àwọn kan nu àwọn ẹranko yìí àwọn kan nínú àwọn um àwòrán yìí um wọ́n fẹ́ ṣe bí ẹni pé wọ́n fẹ̀ jura wọn lọ a tún lè ṣàtúnṣe sí irú eléyìí ká mọ bó ṣe máa bá ṣe fẹ́ kó fẹ̀ sí tó jẹ́ width a lè lo four fifty pixel kí n tí wá ní báwo ni mo ṣe fẹ́ kó fẹ̀ kó ga sí tó jẹ́ height ìyẹn mo lè lo three hundred pixel ká wá fi pamọ́. Ẹ rí àyípadà tó dé bá báyìí ẹ rí pé ó ti ó ti kéré sí báyìí. mo tún lè wò pé bó ṣe wà yìí mo fẹ́ kó bọ́ sí ọwọ́ àárín wọn ti wà lẹgbẹ wọn ti súnmọ́ ẹgbẹ ẹbí jù tí n bá fẹ́ kán tún wà láàrin ó yẹ kó tún lè bójúmu jù bẹ́ẹ̀ lọ a wá dé ojú ibi tá a ti lè ibi tí ó yẹ ká ti lo èyí tí mo pè ní flexbox gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe tẹ́lẹ̀ a máa ní láti lọ sórí ìtàpè ní css tricks tá a bá rántí pa css tricks àti w3schools fún ilé a máa lọ sórí css tricks àwa wo um Flexbox, a rí oríṣiríṣi bá a ṣe lè to um nǹkan sí orí website. Wọ́n ti ṣètò oríṣiríṣi ọ̀nà tó máa fi rọrùn fún wa um sórí Flexbox ńbí. Um èyí tá bá mọ̀ pé máa wúlò fún irú site tá ǹ kọ́ tó ti tó tẹ́ wa lọ́rùn, òun la máa wá mú níbẹ̀ tá máa fi padà wá sórí um tá máa gbé padà wá sórí text editor wa. Tá bá ti wá wá padà sórí text editor wa báyìí a ní a fẹ́ lo flexbox kí la fẹ́ lo flexbox fún òun ni àti a fẹ́ lo flexbox fún àwọn àwòrán wa yìí ẹ lè pé a ti kó àwọn àwòrán wa yìí pọ̀ sínú div tí a pè class ẹ̀ ní àwòrán a máa padà wá síbi a máa ní ìjàmbá rántí bá a ṣe ń ṣe irú nǹkan báyìí a kọ abẹ́rẹ́ pẹ̀lú dot abẹ́ pẹ̀lú dot máa jẹ́ dot àwòrán èyí tó jẹ́ class wa lóye a fi a fi bracket wá sí a kọ display display ohun tó fi máa bẹ̀rẹ̀ flex tá fi máa bẹ̀rẹ̀ flex lele eléyìí wa náà wà lára àwọn nǹkan tẹ́ gbọ́dọ̀ mọ̀ tó jẹ́ dandan tẹ́ gbọ́dọ̀ mọ̀ tẹ́ bá ń kọ èdè css àwa kọ flex ẹ rí i pé tá a bá fi pamọ́ nsìn ká wá wo àyípadà tó bá dé bá ẹ rí bẹ́ẹ̀ ẹ rí i pé àyípadà ti dé bá àyípadà ti dé bá bẹ́ẹ̀ àmọ́ mo sì fẹ́ ṣiṣẹ́ lé títò àwọn àwòrán yìí lórí màá láti padà lọ sórí flexbox kí n lọ wo èyí tí mo máa mo lérò wípé ó máa máa bójúmu jù fún mi láti láti lò fún website tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ah, mo dẹ̀ tún fẹ́ kó jẹ́ wípé ah, tá bá ṣí website wa báyìí bó ṣe wà báyìí ó yẹ kí a rí gbogbo àwọn àwòrán yẹn kò ní jẹ́ pé mo ṣẹ̀ máa máa mo ṣẹ̀ máa máa wá lọ sẹ́gbẹ̀ẹ́ wá lọ sẹ́gbẹ̀ẹ́ ó yẹ yín. Ah ajá wa tún lọ sórí uh, flexbox yẹn ká lọ wo ohun tá a rò pé ó tọ́ sí ohun tá a rò pé ó lè ṣerú ohun tí mo fẹ́ ṣe ohun tá a fẹ́ ṣe bá wọnú flexbox tá a wo àwọn oríṣiríṣi nǹkan tó wà ń bẹ̀ ó dà pé eléyìí tó ń pè ní flexwrap ó dà pé òun náà ó máa wúlò òun ni mo máa fẹ́ lò lórí website mi nísìn wọ́n á lo x wrap ẹ̀rí pé ó ti gbé jáde níbí báyìí náà ẹ wá lo wrap wrap ẹ fi pamọ́ káwa yípadà tó bá débà ẹ rí i pé ó ti kó gbogbo ẹ̀ sí ojú kan bẹ́ẹ̀ ó ti tó fún mi ohun tá a tún lè ṣe sí wẹ́bsáìtì wa báyìí ni pé ẹ pé Ah, àwọn àwòrán wa ti wà lẹ́gbẹ̀ẹ́ jù báyìí ó ti súnmọ́ ẹ̀gbẹ́ jù tí n bá fẹ́ sun sọ́wọ́ àárín tó jẹ́ pé á tún bọ́ sọ́wọ́ àárín díẹ̀ èyí tó jẹ́ apá òsì wa níbí á tún sun sọ́wọ́ àárín díẹ̀ um a lè lo èyí tí mo pè ní um justify mo dẹ̀ lérò pé ẹ gbàgbé wípé um gbogbo àwọn nǹkan tá à ń kọ yìí kò ń ṣe pé ó ṣe pọn dandan kẹ́ ẹ sórí tẹ́ bá ti lọ sórí CSS Tricks àbí W3School tẹ́ ẹ dẹ̀ mọ ohun tẹ́ ẹ fẹ́ ṣe ẹ mú àwọn ẹ lè mọ àwọn ohun tó yẹ kẹ́ gbé wá sórí sórí text editor yìí eléyìí sì mo ti lo justify content mo dẹ̀ dẹ̀ ní kó fi sáàrin center tí bá fi pamọ́ mo wà àyípadà tó dé bá mi ẹ rí i pé ó ti fi àyè lẹ̀ àlàfo ti wà ní apá òsì wa bíbáyìí tó jẹ́ wípé tá a bá wá fẹ̀ lójú bá ẹ rí i pé ó ti sún sí um ó ti fa àyè lẹ̀ website yẹn tún ti dá a lójú sí ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. kí lohun tá a tún lè ṣe sórí website wa yìí ná ẹ jẹ́ á fi àyè lẹ̀ sí um àárín bíbà yìí náà ẹ jẹ́ àárín um àwọn àwòrán yìí náà ẹ jẹ́ á lo tí wọ́n pè ní margin. Ni a kọ pé ten pixel. A fi pamọ́. Ẹ bẹ́ẹ̀ o ti fi àyè lẹ̀ ní àárín àwọn àwòrán náà. ti fààyè lẹ̀ láàrin àwọn àwòrán náà bẹ́ẹ̀ ó ti fààyè lẹ̀ bẹ́ẹ̀ láàrin àwọn àwòrán wa hmm, mo wò pé kí la tún lè ṣe báyìí sìn àdá ẹja wa ṣe nǹkan pẹ̀lú èyí tó jẹ́ header wa tó jẹ́ header tá a pè ní àwọn ẹranko ẹ pé header wa rí h1 ni a lè wá wá síbí ẹ̀ẹ́dẹ̀ yẹ kẹ́ mọ̀dí tí ó ṣe jẹ́ pókè ni a gbé òun wá bẹ́yẹn. kí la fẹ́ kọ́kọ́ ṣe sí a kọ́kọ́ ní ká yí bọ́n ṣe kọ èyí tá a pè ní font tó ń fi kọ eléyìí mo fẹ́ ká yí padà ká yí sí font títí wa tẹ bá rántí pé nígbà tá a ṣe nǹkan báyìí tẹ bá rántí pé nígbà tá a ṣe nǹkan báyìí ní àwọn fídíò tá a ti ṣe gbẹ̀yìn ó nígbà tá a lọ sórí Google, tá a lọ gbé, ah, èyí tí mo pè ní font. Àmọ́ eléyìí ohun tí mo fẹ́ lò láti bíbàí ni. Mo máa ti, ó ní font tí mo fẹ́ràn, ah, lórí kọ̀m̀pútà mi tí wọ́n ń pè ní cursive. Oríṣiríṣi font ni ó wà. Cursive yẹn ni mo máa ti fi pamọ́ bẹ́ẹ̀ sì. Mo ti fi pamọ́ bíbàí. Á wo ìyàtọ̀ tó máa dé bá ẹ rí pé ìyàtọ̀ ti dé bá um um èyí tá a kọ ńgbà yẹn um èyí tó jẹ́ àwọn ẹranko tá a kọ síbẹ̀. Màá wá fẹ́ kí ó tún màá tún wá fi èyí mo pè ní font size kí ní three EM. Tẹ́ ẹ bá rántí pé lára àwọn ẹ̀kọ́ tá a ti ṣe sẹ́yìn a sọ̀rọ̀ nípa ìyàtọ̀ tó wà láàrin em èyí tá a pè ní emphasis àti i èyí ní italics tẹ́ bá rántí mọ́ ẹ padà lọ wo ẹ̀kọ́ yẹn gba fipamọ́ ká wá wo ìyàtọ̀ tó dé bá báyẹn ẹ ti rí ìyàtọ̀ tó dé bá nígbà tá a fi font size wa tó jẹ́ three em láti lè ṣe yẹn náà yá wo èyí tó jẹ́ text align ẹ jẹ́ n kọ center fi pamọ́ àwọn ìyàtọ̀ tó máa dé bá ń bẹ̀ pé mo ti fi sí center níbi sáàárín ẹ rí bẹ́ẹ̀ láti lè ṣe kí n wò ó pé a ní border kó wà ní abẹ́ border bottom kí wọ́n á ní kó jẹ́ two pixel kó dẹ̀ jẹ́ solid kó dẹ̀ kí kọ́lọ̀ wa jẹ́ bí a kà lo a lo red Ah, fi pamọ́. àwọn àyípadà tó máa dé bá mi ẹ rí pé ó ti red sí ibẹ̀ àmọ́ tá a bá ní pé mo fẹ́ sún èyí sí mo fẹ́ ìlà yẹn mo kàn fẹ́ kó wà ní abẹ́ àwọn ẹranko yìí mo lè wá ní kí ìlà yẹn kóun jẹ́ kó fẹ̀ bí kó fẹ̀ ní ọ̀nà tá ní bí a kì í pè ní four hundred pixel àfipamọ́ báwo ìyàtọ̀ tó máa dé bá ẹ rí pé ó ti sun padà sí ó ti fi sí four hundred pixel ẹ̀ dẹ̀ rí pé ó ti gbé èyí tó jẹ́ àwọn ẹranko yìí náà ó ti gbé wá sí ẹ̀gbẹ́ apá òsì ẹ̀mọ̀ pápá àárín la gbé sí tẹ́lẹ̀ ó ti gbé wá sí apá òsì báyìí lọ́la pé mo fẹ́ràn bó ṣe rí báyìí pẹ̀lú bó ṣe wá rí ń sìn ó máa da tá a bá tún wá fi ìlà kan sí apá ọ̀tún bí kí wá ní mo fi ìyẹn síbi tí mo ní border right a sì lè gbà sí lo two pixel a dẹ̀ sì lo solid kí àwòrán yẹn náà ṣiṣẹ́ kí àwọ̀ lè jẹ́ red a fi pamọ́. Very bad bí website wa ṣe rí nísìnyí ẹ̀yin náà ti rí wípé flexbox ó wúlò gan fún wa láti to àwọn àwòrán sí orí website wa ẹ ti wá rí bí website ta kọ́ bó ṣe rí nsìn ẹ rí i pé àwọn àwòrán yẹn wọ́n dá lójú lójú láti bó ṣe wà báyìí àǹfààní tí ìtàpè ní flexbox tí. Uh, ó ní ní ayé òde òsì ayé òde òní ni tá a máa ń kọ website wa ibí ni a máa parí ẹ̀kọ́ títòní sí mo lérò pé gbogbo ohun tá a ṣe lónìí ó yé yín gbogbo ohun tá a dẹ̀ ti ṣe sẹ́yìn bí ẹ̀kọ́ bíi mẹ́wàá ló dàpá ní ṣe lórí css ẹ lè padà kẹ́ lọ wò wọ́n lẹ́ẹ̀rọ kọ̀ọ̀kan kí gbogbo ohun tá à ń ṣe ní gbogbo àwọn fídíò bá ṣe ń tẹ̀síwájú kó lè máa yé yín. Ẹ má gbàgbé láti lọ sórí YouTube tẹ bá fẹ́ràn àwọn fídíò wa tẹ bá dẹ̀ fẹ́ máa mọ̀ ní gbogbo ìgbà tá bá fi irú fídíò yìí sí orí afẹ́fẹ́. Ẹ subscribe sí orí channel tutorial ní èdè Yorùbá. Kẹ̀dẹ̀ má gbàgbé láti tẹ èyí tó dàbí agogo. Ìyẹn uh, gangan ló máa jẹ́ kẹ́ máa mọ̀ ní gbogbo ìgbà tí a bá ti fi fídíò tuntun sí orí afẹ́fẹ́. Uh, chegou.